لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله Amabaad alaikum wa rahmatullahi wa barakatuhu e, ya akwamu nri a ana eke ọma na ekendere nyangu yaatuu, ekw'u yaajin ana eke a na enwogha Ramadan ọba abiri na mmiri era 1437 a na-ekwantumuli sallallahu alaihi wa sallam, ọma ma maka na medina Dasaru hoivo ihana ike anyị ehena enu ọhụrụ n'onye era 2016. Ee eh, sura ni ana sajin onobe suratul waqi'a. Le ali sabuni oni yi tafsir na safwa tafasir dani era na ke o ko we to di sura na onoge bena yadai sura yani o di sura non yani oni introduction okitastamilu hadhihi suratu karima okogu surana naika sura awina naika onyobany ala ahwali yawma alkiyama sababile the condition ile eko yawma alkiyama wama yakunu baina yadayi sa'a min ahwal saika abe awire mi umodire madobe tu inile lama inile kata emkata ilinyi anaiko abe wankisama nasa ila salasa itawaif dagahi aza jizatan asabu yamin adana ika ne bane warin asabu shimal adana ika ene bane wahan asabikun atana ika era dawide وقد تحدث في سورة أو كسورة نون أو كالي أن ما عليك كل فريق سوي أها أنا إكا أذكر كنيا أو بأنن يعني ذي بيجسناهم وما عده الله تعالى لهم أيضا كمولنا وتعالى o tenti taiwa min jaza il adil yomudin ana ika ono tosi ananya bebe na kuya na ika o be kuya na ba ti shelota kama akama dalail ala wujudillahi wa wahdaniyati asman kama la shawe ad-dalail ulwilay ala wujudillahi anazuka umulhi o exist anyu mutwana wa ta'ala wahdaniyati ate oye vilinya ana ikomuri ona subhanahu wa ta'ala ona vilinya wa kamali qudratihi ati oye go ona go katana ke onye oh, fi badi halqihi eni oye nyimi ona eto hosani ati abisana ke ome fi halqil insan eni oye tunada wa ihraji nabat asoye ko tohe yani annabati suhu wa inzalil mai atoyi chinyete wa ma audahu allah min alquwa fi an tete ana ke umuri ose ye or era enukata summa nawahat bi zikri alquran alazim aw lamana danni o imme itamaye e qur'an na ka o ketan wa annahu tanzilu min uh, rabbil alamin ko qur'an non o ichi eto hudu mulana ka ono badalehi abahem وما يلقاه الإنسان عند الاهتدار أتسنا إكا أذالي إجاد أشهد تأمين الشدائد وأهوال إن أزما أتم كتا أنا إكا أذا أشهد تأوكولا أما أجي أدور هو سيفي كونديشن سيفي سنا إكا أوكولا إن أزما وهتمت سورة دال سورة نميتين بذكر طوائف ثلاثة وإلى ولمامي أيتما إلى غو أيتنا وهم أهل السعادة أنا أنا يكون رسول داوين وأهل الشقاوة أتينا يكون رسول ديابين والسابقون إلى الخيرات من أهل النعيم أتينا يكون داوين دينا إذا يعني إذا داوين إن أمنجد إن أيضاهم إن أنا يكون أمورا أبين وبيان تعقيبة كل منهم دمها هي سابق أتاهي أولي كونكو يعني وكان ذلك كالتفصيل لما ورد في أول سورة دسمان كي آية إهاهي أي ميدا كا دوز kwehe tele en sana ka o oh, mo tama ino ino yin musulan min ijmal ana ka wa oh, mention ne o oh, wa ino ko gon wal shadaf bi zikri ma asar al muqabirin fil bad wal hitam dom do sha wa fu kata en sana ka o ba o mo mo tama seva ve asar sababe effect e na ga e eh, manu gori o mo eh, na wata ala inu nyima ati no ida tesabro ka o be bilen dake fallo ha ya no ban sura nan an ibn mas'ud radiyallahu anhu adahun ablah ana wazim ah, adahun ba ablah ana wazim mas'ud radiyallahu anhu umuru hina anna rasulullah sallallahu alaihi wasallam fala jarantu umuru umuru min dare ma qala o ga ke man qara'a سورة الواقعة أو ناكي سورة الواقعة في كل ليلة إنا بيره لم تصيبه فاقة أبدا أوكي أوبي يعني in form of إسانا يقول ده أسيا زولا أكادو لو كسنا على نام دانية أزما أنا يكون و أنا يكون قولا ميجوها بأوبي تيوفا دانية حديث أنا يقول ربي نوانا أكو أخرج حافظ ابن ساكر في ترجمة عبد الله ابن مسعود آشا وحافظ ابن ساكر in biography ọmọ apẹtọpẹ abdullahi ibn masoud bi sanadihi an abi zobia hunu bi adi zobia kọ́ọ̀lá ọkẹ́ abdullahi mọ́rọ̀dọ̀ wà lẹ́dẹ̀ tó fi abdullahi ẹ̀wọ̀n ọ̀yọ́ ẹ̀wọ̀n ọ̀zẹ̀ anáìka iná náà yà sẹ́hẹ̀ tẹ́tẹ́ fàádáhù usman ibn afan tí usman nana wuli afan dóni hẹ́yìn wàkọ́ọ̀lá قال فما تستهي سوى وان قال رحمة ربي دوك آيام بمريم قال دوك ألا أمر لك بطبيب أسمه دكتور قال الطبيب أمرضني يعني دكتور أنا مكان وعظمي قال ألا أمر لك بأطاع أسم دك أن يصنعك آسو يعني هون بيت المال قال لا حاجة لي فيه دوك أين سمع سمه kọ́ọ̀lá yakunu libanatika min baadika dọ́kọ̀ ọba bi eyejewo yandeje wa nyam jogoan awa ah, lọ́mọ nọ́ra sẹ́yà tẹ́tẹ́ kọ́ọ̀lá atasha ala banati fakr uwe yango si ejemin eh, eh, inni amartu banati يقرأنا كل ليلة مرة مدى يجم كنك أعبر سورة الواقعة سورة الواقعة وإن سمعت رسول الله صلى الله عليه وسلم أو كما وانت مولي أمولي من ولا دولة مهاية يقول أما كما قرأ سورة الواقعة أنا أكا سورة الواقعة كل ليلة إن أعبره لم تصيبه فاقة أبدا يعني أي أزما يعني أنا كا أسيو أهان أهان أهان أهان أهان فكان أبو زبيا أبو زبيا دوكي لا يداها أنا بنانا amma hadisan nan fi isnadihim maqal ini ce nan ne anye ire yana ko ina na ke aroro ah, ro wana kake hadisan nan hadisu daif even danye hadisa sa ana ke o oh, rewe no banso to eh, wakia ono oika oh, ono to mori sallallahu alaihi wasallam ono ga ke shebata ni hud wal wakia ora me yani ora me kama nyawa yani suratul hud ono suratul wakia Uh, suratul hud wa awatiha ati enyalan anaike owo yani hadisa nan arenye oyesna so na kana roho ere ama imam nasruddin albani rahimahullah alay o ka ke hadisa nan sahih imi wana nahi sahih al jami qala allah ta'ala umuna nan ba ka idha waqa'at al waqi'a ejire ana sanai ka ome ijo ora me lesa le waka ati ha kaziba enye ese ko ko le enyi oy ko hile ti oy manai ka e ame toka illa hadha nuzuluhum yawmidin folan ka oy suno bi ahwiche ne eko hi yawmidin eko hi okare yana sana bi introduction na ke eh, arhona misafatu tafasir o kowe yani anabo lugo ijuwe yani ok rujja somin yani zazala o hini so yeni di ana oika inshallah iwe ni ma hon ni oyimi tafsiri suratul waqi'a ihono mo yore ro ke ya kaina na jin biiznillah na'am أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه أما سبحانه وتعالى إذا وقعت الواقعة أما سبحانه وتعالى أوكي إجارة يعني إجارة دومن إسنايكاي أومن يعني وما سبحانه وتعالى manamana ka أنا كي أبوي ana nure ke iza زائد فعل ماضي تفيد المستقبل أما كوي كنا مزنا وتعالى أنا إذا جاء نصر الله والفتح إجابة أقوى مزنا وتعالى أتي أزينا فرأيت الناس يدخلون في دين الله أفواج وبرك أذن أنا هنا ديني دايكا إلى غرغوية أوان دي أسامي نما كالي ezenan donike oyika kiza wako ati luwake a ah, ejire ana me jo me leisa luwako ati ha ka riba enyire onon ekukun oiman eze kunyi sanya ko hirece hofidatun rofi a ah, yani doba a ah, musmana wa ta'ala abani ba ba na tada ni kawahira iza rujjatil ardu rajja doki ije eto henyo yi henyi palaki أما أن الشعب يقول دوكي حذف الله جواب الشرط في هذه الآيات من أجل أن يذهب الذهن في تقديره أوكي إذن حذف الله جواب الشرط يعني إيه جواب الشرط يعني دعنا أولا because where is إذا ديك ظرف أبن يعني ظرف شرطي يعني أنه ظرف يعني ظرف زمان ده conditioning amma gairu jazima fi'ila na ve awa wele man amma su sukun ya so yi pa ni aro henyi de ko ka idha waqa atil waqi'a yani waqa ona vi fi'lu shartin ede e ni arhun nahu dan ki jawabu shart ona vi leisa li waqa'atiha kadhiba yani ee kokonye yala kawaiman ee kunyon na ko hilice amma usaimi rahimahullah ale dan manu kwa bani be doke oyika ono mo subhanahu wa ta'ala ono manu kwa we ka idha waqa atil waqi'a yani bonna bo el muri bana nyiya ede usaimin asi umur sana idan edan jawabu shart ini ayonon min ajli sami agube yazhabu zin fi he kulla mara yani do zo kuna duwe ne rokai sabi jawabu sharti donc yani idha waqa'at al a ejje sana me ame ejo ra me isana ikai ame sọ̀rọ̀ tàwọ́lù àbímá dọ́rọ̀ àrík ányé ilẹ̀ kàtẹ̀ nwere ẹ̀nà ìkọ̀ nyúkà tẹ̀tẹ̀rẹ̀ wà sọ̀rọ̀ ẹnkì sáàmù náà dáàbẹ̀ ní gàhí wà hásọ̀lọ̀ ma hásọ̀lọ̀ bí ma àbàrọ̀ bí lọ́rùn dọ́ mẹ́ ìsáná ìkáyẹ̀ wọn mọ́ sọ̀nà tààlà ó ṣe nígbà nílẹ̀ rasúlùhù àti ọ̀ntún mọ́rí sọ̀rọ̀ alẹ́ sálám mímọ̀ ẹ̀kọ́ nù fi yọ́ milkiyama ẹni sáná ìkáyẹ̀ ẹrẹ́nẹ́n ẹbà mẹ́ ẹkú yọ́ milkiyama yàní àbẹ́ ẹrẹ́ ọ̀nà lọ́mọ́sọ̀nà wọ̀ tààlà dɔwɔmɛ ke ɔmɛ bolan dani edo sɛmin dani ke ɛvɛ ni jawabu shart amaduma kaa sɔn ka ani pa ini ɔnɔ yɛ anaga ke ani jawabu shart ini ayɔnun dɔkɔ kɔluhu iza wɔkɔ atulu wakea ɔyi ka ɔnɔ gaa ke iza wɔkɔ atulu wakea eji ere anamɛ eji ɔrɔ asuman ke bore ya oy ka onon mozona wa ta'ala ona ka ke al haqqo mal haqqo yani event na ke ora habo wa swai sobe ele na ko wa ma na ka bo te bo nis wa mani hore hidan dak wal murad bi zalik sami no yawm al qiyama ono be ekohe yawm al qiyama ana ko mozona wa ta'ala a kare ya karayan ka anyị ere irinyi anaike oba menan dure ke dan daru hane ke awere alwake a ere hobin ini ere homori sorry ere hobin ere he ekuyo mal qiyamah anam dure ke ene ga ke samin abe iza qamatil qiyama wa qala aharun qawlan qariba min hada qawl kijik eko qiyama oraje de penye den kare anai kai o gore eran yani min hada alqawl in lam yakun huwa nafsuhu ayala ka de ay ke onayon ka innal murad bil waqi'a ki sanin min bai waqi'a onobi nafatun onobi ahi anai ka e huwina anan kuma subhanahu wa ta'ala amma ka in lato wa ah, haqa ka fa idza nufiha fi fa idza nufiha fi sur nafhatun wahida eji ewa hino pan ahe ikonya ejana wa humilatil ardu wal jibalu fadukkatan dakkatan wahida dure ki etesu o jesi eh, yani etesu man jesi ataba hana ikoro ya lebo jesi holo de serigurugu o ise serigurugu pomponya فيومئذ وقعت الواقعة أكوي هنا ilẹ̀ anaba mẹ anabi ẹkú anabi kìyàmà anabi ọ̀yẹ́bàrẹ́ máa hazakọ̀ ẹ̀tẹ́ ẹkú yíyan náà wà rìn. dọ́kọ̀ ó fàhíyà yóò wà híyà sàmà dọ́ọ̀mà ha. ekweghị ọnụ sama banaba ya dole kai sama me ya ọnwụ enwụ padaki ebe ọ me ya anaghị kai bụ ọ jee ṅa ṅa ya enyi senya nwunye akwụkwọ na wataala ọyịnị ọyịsere sama amekwe ya na sama ekoko ukatonon ekoko wa wanu mawa kozo mọzọ na wataala ọra na wanu mawa wal malaku ala arjaiha dule ke ko na malaika enne mani ya ka ho mọzọ na wataala wa yahmilu arsha rabbika fawqahum yawma idh samaniya ena ka ewa za la rashi o mori ho ihana subhanahu wa ta'ala malaika ihin tebabin yau mezin turaduna akwai yana a bisa na ike o mani te o wa hure te la tahba minkum hafiya e ko kun sana kai o wa te woni ndo mo sana wa ta'ala ina ko yana anabe idza waqa'atil waqi'a ejire ana ma wasme ani ga ki idza bi zarf zaman ash-sharti de waqa'atil waqi'a fi'lun wa fa'ilun ana na ka daike dai ke jumla wen dai jarrin ya hana sa da kasra da mudafun ilai ye iza ekwuhio n'ụmụ ụzọ na ọ na-eka ekwuhio nwa ọrịa ekwuhio ọrịa na yani ozi anaika asema shiba meki ozi sema ekweghị na ụmụzụ na wataala mmiri ndị omeka enyanwụ mkọrọ ịda ekweghị na agafa mama na otu ya kitaba ahụ biya mene faya kolo ha ụmụkọrọ kitabi ya ekweghị na ika ọrụ na na su ya nene biya mene da ika na ibe ọya na ya kasa ọnọghị na ihe ọnọdụ aka ke ha ụmụkọrọ o kitabi ya ọzọ na ogwu ya min dọọ ka na nkụ nwere ka ọzọ ọyị na ịhụ nọ dụ mwetere ya adaka wele skuul ụnọ ejuwa wi na ike na wee ska uwe wa ikọ na ife apanakan ijana da kwa kaka in ni zananto an ni mulaka isabiya meru kamilu ne tuto kenan ma da ya kai sun me tuna ila fa huwa fi aishatin radiya ihana da yin dora ehana ikai ehayo hinawin fi jannatin aliya in aljanna na ikone ba kutufu hadaniya oijan da ikawo manugureten ihana da kwa kaya ka kulu washrabu hani an bima aslaftum fil ayami haliya wale ni duehu ila yonete lili hine agusa na ikawa dira as david ne ina ku yana ikawa parahu amma wa mama utia kitabahu bishimale fa yaqulu ya laitani lam uta kitabia aw ila na ka asu yana yerobare ihana da oh aya za tuwe so abesen ya abọ na ka awela na ka suwa ni rubo ha ehiono daga ke aya sasuwe walam adri ma hisabiya me anama na bisiru me aba ka aba mani nyisiru ni sawa na chere human wele ona ka emetele in exam eje ara akwere ure bairo here na himi sona no monelen ta idofa in fact me ka ono idifine na anyon me ka ono ada ka sasuwe ni adri ma ya leitaha kanatil qadiya aye asanye oyebare ma kwora kwete aye kai mesere te yono bo boy tawon ne kwere ke ma agna anni maliya ogwa mere banye ay fanono mem ore wa gummo ore wa ham hunam katana ka mai na najin mo wo hina na ina halaka anni sultaniya o hina halaka. de na wa ta'ala da modai malaika ina ko yana ka huzuhu fagullo thumma aljahim sallu yani zanene do wa toba ni enunira mun da sai na na ko banira ya nono be oika ana ka ke oni paina ana ruwa ka ka ono aka oika ke alwa ke a anafotun anobe oigwa he anaika ewe gwa hinopan dɔki falkɔwulaani mutalaziman awele ɛyibɔnɔn banamaani zugɛn sana bai ka no mona wa taala da so wa ke iza waqa'at al waqi'a wal murad bi zalik yawm al qiyama yani so mi no e ko yawm al qiyama no mona wa taala to ka laysa li waqa'atiha kadhiba eva ni oime anai kai ele ono ame e ko ko ba ni ya zakai azene ko hilete ai laysa li waqa'atiha kal en go do ko hilete bal waqa'atiha hakun wala budda yani oime ni da zo anai kai en ojure ka wal iman الإيمان بيوم القيامة ويبدأ يقول يوم القيامة أحد أركان الإيمان ستة يكون يوم ينجم إيمان هنا التي أخبر بها رسول الله صلى الله عليه وسلم أنا كنت مولي صلى الله عليه وسلم وشن ببينان يعني إنما نايكي sinu bebe yi jibril alayhi salam hin salahu anil iman inu mana ki malaika jibril o si ho se ke ahbirni anil iman ka do min le iman ko tok anto min billah ono ka wa do yo morin wa malaikatihi ati malaika wa kutubihi ati wan wa rusulihi atonton wal yawmil akhir atako re mawal qadar ati asigiri khairihi wa sharrihi yani oidan ati odiyan tok wa kasirun ما يقرن الله إيمان به بالإيمان باليوم الآخر أمور أمور سبحانه وتعالى بنا هورا باهورا أيدو يا أتي أيدو يا كورا دلما وهكذا رسوله صلى الله عليه وسلم أبا ملاي أنتم مولي صلى الله عليه وسلم يقول كنتم مولي من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ọ̀rọ̀ náà nàbí anáìka ọ̀dọ́ wíwọ́ mórí àtẹ́kù ọ̀rẹ́ rẹ̀ mà ọ̀rọ̀ náà ọkọ̀ ìrọ̀lá ẹ̀họ́n yẹn ń mọ̀ ní mẹ́ àwòlíyásmọ́t àríká ọ̀sírí bọ́ọ̀dálímán ọ̀sírí mẹ́rin ìkókò. yẹni lọ́kẹ́ liannal imanu biliyomil ahir ọ̀ka wéere ọ̀yídọ̀ọ́yì ẹ̀kú ọ̀rẹ́ rẹ̀ mà yahedu bil insan àníyàn mọ́lọ́ amalu sọọlị ọkọ wa mekaye wa ana wika wa dọwa kwe ọdịrị ma dọọ mekaye ọtinyu jẹ dọọ mekaye okwu oyi wa ikaye wa mukọrọ ụkọrọ na ika ikaye ụkọrọ ịzọ ịzọ ọbịa oyin ko wahado ka anya ko hana we ana ikaye esonu mayne hanon wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah esonu mayne hanon we ne to anu wa do we de yan wa ono ila we ne to ido mo subhanahu wa ta'ala wa hakala fil ah, mafhum al muhallifa awa mera we ji aka si yo be yana be kire hanon wa ma tuqaddimu li anfusikum min shar tajiduhu inda Allah anu wa do we de yan wa ono dibi wa na gere do mo subhanahu wa ta'ala yani asọdara esha iro ọnọ ndure ke arụ ọnọ ka seme anakumeka sura sura na bele tenyi enwu arimani kare ekwodire ma bo meka isana ahi oido o tinje tini ayo letere ando lore nyotina ikaye wee ka ekweghị karịa nọ ka kan bọọ egoleten bọgasa ihe ụka a na bika wacha chajin wee gwụkwunye opportunity wee gwụkwunye ozi oibare ma hara kwete ọnụnwa abare ma fe mụkọrọ dị wee zu na ya ka imam ibn imam ibn ọkụ ya bụ ala man la mata ya wajibi ọ yọrọ weri mmọnusu asị hụrụ ehio ọhụrụ ịga ọnụ ọhịa ọnụ ma na asị hụrụ ehio ọkọ ọbịla ịla sọya anyị akụ na musta'idan ka anyị aikawo ni ne nwere tinyi koro sẹ́mi àbúkà fẹ̀yìn náà mọ́ta yàtọ̀ ọ̀nà bàtàtà ẹ̀sà náà so ọka wala yaftaru bi shabab wasiha asobele ngwana go be kai ono wa moha ono ere ka ono nyinyi lafiya en zaman do kai ono yinya musu ana loka fa inna aqala man yamut al asya yani al asya ono ika ewe ino nesu ewe ino na tete ono bi na ikosibon yani were the number hono always ka wote statistics in the rate no do am hoya sesu wa compare to the rate nínú bẹ́ẹ̀sì ìṣú orí ẹmùhọ̀rùn sẹ́mẹ̀ wa sọ̀rọ̀ ma yàmú tó ṣùgbọ́n ọ̀dọ́ rọrùn ẹni èṣù orí ẹmùhọ̀rùn wọlé hàzà yandir manukabir agbọ́bọ̀ dọ́kúrẹ́ ẹ̀tọ́ nkaye àkúnyẹ̀rọ̀ nàbẹ̀rẹ̀ ẹ̀dẹ́nàkú àbẹ̀rẹ̀ ẹ̀nà ẹ̀kú bẹ̀rẹ̀ agbọ́bọ̀ awọ̀rọ̀kẹ́ yani ye tinya ngoporo ya e kai usu onyon hurehi ona le horajo ahana ikona ona jahana nojika tazawwad min ad-dunya fa innaka la tadri إذا جانا ليلة هل تعيش إلى الفجر تزود من الدنيا أكتنيمو هون إيه هونون وين ana nomoni kwa tazawado fa inna hayri zade takwa wa tinyango isono la su enehu ono be oyinya ngwa yo mole subhanahu wa ta'ala yani ebi mo wa dalehi dogwe te ra wa dalehi dodde mo ra wesho ni nikuta ana iza janna ban wa wala de eh, eh, eh, daga fakan min aro sai zayyinu hali zaujiha wa qad ahazat arwahahum lailatal qadr wa fakan min arusin aya ya we ne onne anaika amani senyo yani wa se mani nyan zayyanha da mo bi li zaujiha ka akoko shona yaban amma wa qad ahazat arwahum lailatal qadr o wan araka ke ihyanon abadan eko lailatul qadr ana nduri abonye ah, ne ame mohigida ame usu mma ya ka eme panke ya bo na bo nyi sasa ya naika a kusisu ya da kwanya go sasa da wo kwa ya wo yani salim maghrib ositu e salim maghrib ositu doka anwa mele ona anwa ya tanu na kosala dule ke na kokala a he le kuna sala ya umma obi ono da sajine mani don wa heten o me mani wa ta don na kosala sala no ko do heten

ana nok wakam min sagir yurjatu la umrihim wa qad udhilat arwahahum zulmatal qabri wa kam min sagirin ay ay abi ne zai ana kai ayo oh, dan de wure ture do ahe eh samedi mana kwa wan mi sa ma sivira ay ka e wale nya won pam me le ba nya ndale hi wala hi de wasum to wa kam min sagir ay ay mani bi ne zai yurjatu la umrihi ana kada ture o oh, ira godo no ba ara godo amma wakad udhilat arwahum zulmat al-qabr ala ne ala kanwo yani otenweni arwahum wanni ni ikuta eji malaika eji munkaron nakir ijayawa hosire et ohwana obele hunu na ana nako wakam min salimin mata min gairi illatin wakam min sakimin asha ilahina min

kamfata omsi aosb hulaha aczjat afnuhụla dri okkaefata oyayaorini ooma yomsi waosb hula o chohula tudoharani alavama ereehi choa donya donilo ayaya onyenya وكم من ساكن عند الصباح بكسره وعند المساء قد كان من ساكن القبر okay, فكم من ساك وكم من ساكن أي أي أي نو نايكا أورا إذا را عند الصباح إننا نبي كسره دون إني بالا سانين دون إني دا دون إني ليف دون سا سا نايكا أمو ميرين هنان أما إجوري ونيتو قد كان من ساكن القبر أورا كورا إنو نايكا إذا را إني كتاران ẹ̀nánijọ́ ọ̀yìn èyí oríwà ọ̀yìn kúta ọ̀nàm lọ́kẹ́ fàkún mọ́hùlẹ́sán wà máa lọ́họ́ irú dàímà ọkẹ́ fàkún mọ́hùlẹ́sán jẹ́ wà ìkáyẹ̀ eré yàwó ọ̀yìn ìhìlá eré yàwó àìká agbóhùnmọ́ ṣùgbọ́n àwọn tààlà ọ̀nìkẹ́ náà wàgbọ́n wà á mọ́lá họ́ ìrọ̀ dàímà ló wà á mú kọ́rọ̀ ọkọ́rọ̀ náà ìkáyẹ̀ ọkọ́rọ̀ ìlọ́ ìkóró la'allaka tahzọ bil masubati wal ajri ayara tahzọ ọwọ́ ààrẹ ọkọ̀ ẹ̀yàrá ọwọ́ ààrẹ sọ ìzàbí masubati wal ajir bí sùúta lórí káyẹ̀ ọkọ̀rá dáàní ọ̀ìzà anáìkáyẹ̀ àṣìṣúwàtọ̀ ọ̀nàmdọ́kẹ̀ wàdáwìm alàtàkùwà ìlàhífà ìnáhà amánu minal àhùwà lè fẹ́ mọ́ọ̀kẹfẹ̀ àṣírí ọkẹ̀ wàdáwìm alàtàkùwà jẹ́ wani dawama je aika isa na yan wahi o mazmana wa ta'ala isa na yan wahi al'ila yani allah jalla wa ala o yan wahi o mazmana wa ta'ala je aika o inan polon asa aika in ramadan nu yan wahi o mori ija ho ni ramadan wahi o mori awata in ramadan we metete after ramadan we tete in ramadan wa masareka after ramadan wa sareka in ramadan wa ma mekenekene after ramadan wa kwa mekenekene yani wadawim ala taqwa ilahi fa innaha yani dawama enne oyenye wahi omori agoka amani min al ahwal ono ba se ayana tayala min al ahwal inni ije etora daru eku ya mal anaye anai ka yawma yafiru al mar'u min ahi eku anaye ka e odabe be onyaran wa ummihi wa abi onyan atadan wa sahibatihi wa bani atisana tujan Same li kulli mri'in minhum yawma idhin shanu yughni eko ihona enyoro za owo yani we ko wele ada wa sha shi ka are na so da tun halam ono me doke ọba mekawanya ene te fi mawqif al iji ija hala ko te hanai kai awa hala ko agọwa ka ake ịsa na ahị ọyị mani karịa ekwughị ya malkiyama ọyị mani karịa ekwughị ọdịrị ma ya hidobil insani an ya amal amala sọrị bọọm eke aza kwuohịa omekai ọzọ nye kai onye iskọ na mụkọrọ ụkọrọ na ikai ọba ma nda ika ụkọrọ ịdọbin ọnà mìdúrè ki ibnu jawzi rahimahullah alẹ ọmọ ayé ka ayé ka yani ozuya mu yasuhu sɛmɛ agoka sɛmɛ dodo mu yasuhu ɔda ya na kɔ abɛra ɔna mi lɔki fal hazar hazar mina la maase ɔyi kɔn ana yi ka anyi ɔna bi ka anyị hɛnwa hɔn ni isa na hɛbɛ fɛyin na awa ha sayi a agokɛta ha nu ma awɛ ya obote ọkụ ọya ọya ọbịa anaghịka ya ebi ọ ọnọdụ amị anaghịka ọrụ na-amị ọ na-awọ ọyị mee abadan minta asịrị ekidami daịka ya ọ ọnụ mekọ hedo ịnị ọma ọma arụsị ya ndị ọnọmịka ya asọrọ ebe anyanwụ ji etu dị dọmịka ọ̀rọ̀ ya dọ́mìká ọ̀yíníhì inísànà ìkáyẹ ọjọ́ ọwọ́ ẹni hàn náà ọkùn tó mọ́rí sọ́ọ́lọ́ ọ̀lẹ́sálá ọ̀rọ̀ àgàkà ìtànimọ̀l hams kọ́bùlọ̀l hams ríọ́bùsá ẹ̀hídẹ́ ẹ̀yẹ́sọ̀ ọ̀bá rẹ̀ ẹnu tó mọ́rí sọ́ọ́lọ́ ọ̀lẹ́sálá ọkùnṣàbábù kọ́bùlọ̀ haromi ríọ́bù oorú ẹmu ha tọ́wédé dùsú olúgbọ̀ ọ̀bá rẹ̀ yẹni mọ́nú sí fi ọmú ha ríọ́gbọ̀n yẹni lọ́wọ́ ẹ̀gbọ́ anáìkáyẹ ń wẹ́rẹ́ ẹ̀gbọ́ aisha nyo kwe sko me we nyukata wa ime daki hayatuk yani eh, prawe didu babe alafi ya ude mojo babe eh, e wa faragika wa faragika qabla enu mana ikaye was just we se do ro ma prawe didu ezigi na ikaye kwe sko we waginaka qabla faqrik waginaka qabla faqrik do alago umonu senye ize tawe de den oze babe yani sai he yana nun to muri sallallahu alaihi wasallam o kaya masawore de ya alago en asinna wa dai kai be bo na kene de ere ba alago en agwa o ka ke ayi maani mɔyi tama ɛɛ e, kuhɛ dirɛ ma ɔnu mu zɔnna wa taala ɔnu maani sɔrɔ kiza waka ati wa ke a leisa li waka ati ha kaziba eji sana yi ka ɔmɛ eji ɔra mɛ ana yi ka ye ɛɛ kuku nye ɔyi kuo hile tse ɔyi ma ana yi ka ye amɛ donc wa an yabtaid an al'amal sai ya ndo me kawo ne lele o kolo di yo me li annahu yawmin anna hunaka yawman ahar ago kai o do kai anya ko ezo ana bawe de yom na ahor ẹkú yasa náà ikayo yóò jẹ́ àti fihil insan almosin bi isani abe iṣọ́rù ta fihil insan abe iṣọ́rù ta inan almosin bi isani hin ọ̀rọ̀ náà ika ọmọ kọ́rọ̀ ìlà dáa iṣọ́ ìdá ní iṣọ́ ta wọlmùsí bi isa àti awẹ́rẹ́ náà ika ọmọ dibi dáa ika udibi anáà ika ọmọ ẹlẹ́ni iṣọ́ ta ana na lẹ́kọ́ yà rẹ̀ nìyẹn mi sẹ́mẹ́dọ̀ mọ́tò náà wọ́ta ààlà náà kà lẹ́yìn ha ka, àti hàkà rẹ̀bá àgọ́kẹ́ ẹ̀kọ́ yà náà ọ̀rọ̀ lókùnkùn sí yìí mèrè ẹ̀rì mẹ́rin náà náà ọ àjọ ìlera kàyẹ̀ ọba náà ọ ní wá ewéré kìlẹ̀ ìlà ọ mà ní ẹ̀nẹ́rọ iná ẹ̀nẹ́rọ káyẹ̀ oòwòsì káyẹ̀ àwàrẹ́ máa ọ̀rà kò ẹ́tẹ́ lọ́mọ̀tọ̀ náà wọ́n tààlá lọ́kà kàkà kó ẹ̀ẹ̀ máa ṣe múlẹ̀ kò àhàzẹ̀ ní bí ma àmìltọ́m lè ọkọ̀lá náà ìkáwọ́ àmìlì ni dé sú ń tókọ́lá òní wàzálìkà aláàláhì yasir àndómọ̀tọ̀ náà wọ́n tààlá ọ̀yí oro yo mwezo na wataala oime wahu ahwanun alay edo muri wa wao kwete kazu huwa yabda alhalqa thumma yu'idu ono wa mwezo na wataala ana ikono nyimi oyetuna dan ono muri ono dawale mareba awen yani dawale mareba owe asman kuma ya docha hetete ono ndure ke e woro ke azẹ̀nẹ́jọ́ ní àkókò ayẹ záàlìkà bí anàláha huwalhak àkókò mórí ọ̀nà pàdàkìtàrà ọ̀nà rẹ̀ ìdán wà annáhù yóò hìl mọ́ta ọ̀nà mórí ọ̀nà ṣùgbọ́nà wọ̀tàálà ọ̀nà bá sówẹ́yẹ okú anáyíká ẹ̀ ẹ̀rà àṣẹ tẹ̀tẹ̀ وأنه على كل شيء قدير ومولينا سبحانه وتعالى دون يكتتر سوا بسا سوا رسولنا ولو سوى كاي وأن ساعة أول يقول لما آتية آوة لا ريب فيها إذن جدل كاينا والله وأن الله يبعث من في القبور ومن سبحانه وتعالى أبا قوى قويته أزني أنا إكا إني هنكتا أنا إكا إمري هذا ẹ̀nẹ́ kòkòrò ka aba were ma kwọrọ akwa eze belu ka ye azabihin ndo wata ala taala nzatu yase saka fa iza nufi fi sura fa iza hum min al ajdaf ila rabbihim yansilun ijama ni wa ibe pan onu mabo dule kai azenna he azenna e. sa ko te hunu kuta ila rabbihim yansilun ido mori en de ya he ni nan ijana de ahe kọlụ. ya wailana man ba'athana min marqadna ijono de aga oduiko ene hayara hore ahana ikaye ya inanan numu zana wa ta'ala da jin hadha wa'da ar-rahman osono be ọkatịtị anaghịkwa omori ya na ya mba ome wasọda palmorsalo ọntụeni ennekirela enuma ya azị ka ahụ nịkaghị ọzọ ọcha etete aba anyakwụghị anaghịkaghị aba ahọrọ akwete desi ọzụta anaghị ụmụ ẹyin náà ọ̀nà dẹ́hùn lè ló wee wéé nusana wa taala ok ni sana ika ave ni yehu se ini nuba na ika enu bode nwawe ana ike ave neji enwunye inan dada nyilo ka awra hola kwete dada nyilo ka eve kunya hola kwete yani tukwa na mara anamara ile na mara koya ile kwe nele to na mumo sana wa taala la he kulo kan to mu he ku kai wa rabbi la tub'athun yani ewa ha ko ta kene o kola na ka o me da re so do yani record da wana ni sabawa onin ke azenni enne ha me asane arobo eyeye azokumokumi eje na da ika be ya hi ini oyi mukoro ida ọ̀rọ̀ mọ́sán náà wọ̀tàálà ọmọ èjì wẹ́ni ni yàní sálàfò sọ́ọ́lẹ̀ ni mọ́kọ́rọ̀ rẹ̀ ayọ̀ náà ana nule kumar ibn hatab radiyallahu anhu da kaya da kaya hasibu anfusakum qabla an tuhasibu wa misiru ya wa ni tori da ba misiru because an isile na ba bede wa zinnu amalikum qabla an tuzan alaykum e kola ne wota o tori da ba mo a oke anyi ngana ike awe انما سبحانه وتعالى انك القارئه ما القارئه يعني سنه كما معنى يسبم واي سبب وما ادراك ما القارئه انما كواي سبب القارئه ake kare a omin yani min al qara dodo mandu e wo go le now e so na na man bim onya te yawma yakunu an-nas kal farash al-mabthus e ko na ikaye azẹniwaya asuman ka o di ipakulo na mani gara wọn le ya wọ alinye ibejozi ọna alinye ibejozi ọsọ watakun olùjẹbàálò kal ehine manfoy di ataba anaman tete ọra wan ihe ọna ọdọ ọsẹrẹ gurugu dọkwe mas ya asuman ka otutu awọ anaika abinyi wee ka otutu ọlẹrẹ binyi ya daba dọdaba idahite ohigo ko na ka akaba ma yoma yakunu ah, watakunu jibalu kal ihni manfush fa amma man thaqulat mawazinuhu idiabe ọ̀rọ̀ náà gana ìka ẹ̀ eh, ẹ̀ngán ọ̀rata ẹnihàn náà ọ̀nà umar ibn hotob rọ́jà lọ́wọ́ alùmọ̀ọ́dọ́ ọ̀nà kọwa bìdí ẹ̀wọ́ta mìíràn yàní mọ́ ẹ̀wọ̀n tọ́wẹ̀ gana e. sakulat inna an orata ini hana fa huwa fi aishatir radiya ozona owa ini ehe anaikai ehayo hinawe ama wa amma man hafat mawazinu fa ummuhu hawiya yani onna na ganaikai hafat ohere sabe mawazinu hu en koran yani korawa amanisha ezele puru yani ere jahannama ono babo nyanen wama adraka ma hiya wa isabiline narun hamia ono velana ikai bo mana za gai gai sakawa umar ibn khattab ako watajahazu lil ardi ala allah yawmaidhin tu'raduna la tafa minkum hafiya aw katinyango o ibana hure yomori anai kai aba mani garu korao yani umul subhanahu wa ta'ala da manu so da garahete ekwe na ikaye ekwe heaven ana ika awa man fi open yawma tubla sarair ekwe na ika abewele owa to ha ene hana ana ikaye la tahfa minkum khafiya isanate ate on ense ensanate ene hana sagawoni ikaye ewa hei Ene ka iwa mana awa ima ni shobe ana mo sona wa taala ana mana akwa we agwo isi me ko do o hepete ano do o re hepete do me ka wanya mukoro o e kono ndure ke eje oda we o mo wa taala eje o we ai a hekekere o mo e bodo rabbakum والذين من قبلكم لعلكم تتقون ما هيونا لا أصلا بدا بدا إيه إنك أصلا بالله أنا ورك أصلا مكرون نمولي نايكا أنا تناون أتى نايكا إيه دي أدوا به أقول يوم يوم نايكا يوم يوم مولي أما يجوتو لا يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله ما هيونا نايكا أو دو أصلا دو بدي أمولي أن رنتان واتقوا الله دوانيا وفمري إن الله سميع عليم يعني أي كاي ولا نما نكاي because أي كاي ولا نما نكاي ننوا أنا أقول كنترولين أنا أقول لك أم جاين سلوه دبيا دون كم مولى صلى الله عليه وسلم تقول محمد رسول الله يعني أم أم أنا كاي ولا نسبة لك نيم رسول الله أنا كم لك ما لك كنترولين ما يندبه ما أقول لكم كير محمد ابن عبد الله كير سيا ونام

sèyẹ́nkọ́nà náà máa nìyà ẹ̀wọ̀n nílẹ̀ uwéèrè káyì ẹ̀yà mọ́kọ́rọ̀ àkókáyì ẹ̀nà ẹ̀ káyì àánúmọ̀ náà bẹ̀ ala tó mọ̀ sọ́ọ́lá alẹ́sálá ọ̀nà kàkì iná máa híyà àmàlùkùn ụkọrọ ọkọ̀rọ̀ ọ̀nà ọ̀nà àmìsílẹ̀ ọ̀nà ọ̀nà tó mọ̀ òfìyà ọ nantɔn mɔri sɔɔla alisala akɔfama wajara hayran fali ahmudala ɔwɔ ni yɔrɔ yi la o ko mɔri aba wama wajara gayɔrɔ daali ɔwɔ ni yɛlisa sanna yi ka ye ɛhini ayi zɔɔri fali ayalumanna illa nafsahu asotiri nyɛnyɛ huwa aake ɛŋɔni wata. sababu ni ka ụkọrọ ịzai ya meka ịṅụọ ịzai ohi ime hụ honon asị na awa daika ukoro di odiri wa men ukoro na ika ye eshe da ka buru mori subhanahu wa ta'ala ana da ka ke yani oyi mani ya onu mo subhanahu wa ta'ala onu ki laysa ha waqa'atiha kadhiba yani enyi oyi ko hileche oyi mo nire anon ana me agukai e ku ya no onu sunyi ma me o do sunyi mere ee kwụsị na ịka ya ebe ma na-ahụ nọn dị ya anyị si na fere dada nye anyị jọrọ ka dada nye na ịka latara ụna jahim suma latara ụna ha anyị na liyakin ebe ere jahim ere na ma na ịka ma na aka ịwa den na ọdọ dị with ihe nnuboro ka ere jahan na ma sọkọrọ ọnụ ike ọhụrụ ike amụkọrọ ohe dọ mụkọrọ ẹhụ ẹkwụ ya nọn anọ ike ọba abe abẹ dọba abẹ dọkị họfịdọtụn rọfịa yani hafidatun rafi'a yani hiya hafidatun rafi'a ono muri ono yani eko ono dure ki aranya bana ta da aranya da so hele ai yuhafidu fiha an-nas wa yarfa'u fiha akharun abanya nai ka ba bana ta da ni e pasa anai ka e ba ka heren donc walakin man alladhi yarfa'u enaba na ikaye aba se kahire qala allah azza wa jal umuyo na ikunu ndo cheta ono nyido cheta ngon ok yarfa'u allah alladhina amanu minkum walladhina utul ilma daraja yani aba kawa bahire umuri ba kujeni ne here umuri ba sowa bahire enobe alladhina amanu minkum ena ika enne do ne waone eboro na ika enne bana kamao ena ika muzabdabina baina dhalik la ilaha illa wala ilaha illa eboro enye na ka ebe a menyu masan o iye e iye non o ijenye onyanwunu onyanwure ni church ijenye do rewi malasi wa ho te doki mus christian e ebe munafiki anaghị ka ejenye ọkpọmori ọrịa ama ole su ka e, aka ahụike abịsịnen bụ enyi so mmụọ sọ na wataala enyi so site ọnụ ka asị men onye kwuo duu kukwuli ka yi agụ ka ze nne ya mmụọ sọ na wataala ma kọdara ụlọ ya ka kọdịrị ene si so mmụọ sọ wọrọ kasị ọtọ dọmi ka yi de ya ihe nwụsọ sọ na ebe omori dọmi ka yi azenye anaghị ka yi were were ọma ọhụnanye asịbịa ka ọ da tipa tipa rororo

ìrẹ̀lá ọ̀yẹn ẹ̀yẹn na ẹ̀yìn mẹ́ni ní ẹ̀dọ́ yóò mọ́sùn na wọ̀tàálà ẹ̀lẹ́ ẹ̀dọ́ka ní kúrò dẹ́rẹ́mà dọ́n lẹ́tẹ̀tẹ́ ìjọ ọ̀rẹ́ láìka wẹ́rẹ́ ojú màá náà sáwọ́rọ̀ àṣeyọ̀lẹ̀ ojú sọ ọhụrụ dọ́bà àdàwọ̀ hálà ń rẹ̀ yìí wọ́n yẹ kó mọ́sùn náà wọ̀tàálà ọkì yẹrùfà ọlọ́hù na na nomo subhanahu wa ta'ala doko wallazina utul ilma na kai enenyo ye e ko si adinye ne de ya de isa ya e bi kai enne ya ko mori yani anyi penye ene ti bo ko mori danyi panai kai ko mori ali eh, ali na subhanahu wa ta'ala akaba tu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd bani ponu do we lu nan danya na kawa maka mawrelin nama subhanahu wa ta'ala takfa ma jazaa'u man yaf'al dhalika minkum sai butusi eza na kai e baboya ina ngwan nama subhanahu wa ta'ala doka illa hizun fil hayati dunya akete ina honon ويوم القيامة يردون إلى أشد العذاب أكو يوم القيامة awa expose na awa ko ya uyana ikaye bo chole ngure uyana iko kare mpadake no mo sana wa taala taqwa mallahu bi ghafilin amma tamalun no mo sana wa taala o naita en kola na iko amen E bo ya henwai especially e me na wana nan asimi aheke ejije omori wene ni je 100% enyi sa se 40% ime enyi sa se 50% ime kamar wana ke haka lazina amano uduhulu fi silmi kafa wala tattabi'u hutuwati shaitan innahu lakum aduwwun mubin Muhammad subhanahu wa ta'ala ma hewna na ke odo yani odo Muhammad subhanahu wa ta'ala wa hekono ndu wa shabe nwo asuku na batulo shaitan sɛmɛ awo kì seitan yóòni ɔni bíyàwó náà lẹ́nu àyíká yìí ɔmọ ní wúlò ìtọ́ yẹ. àwàfà ahlu ilm wal iman humu lẹ́bi náà lahu rifa fi dunya wal ahira ɔka wíra náà àyíká ɛnɛ nyɔ yɛ dɛnyɔ dɔwɛlɛ ɔnà àyíká yɛ jẹ́ nà kahira ɛnɛ ɔnà nà tɔkɔ rɛ ma wàmàn sawahum fɛ ina náà àyíká ɔwɔ dɛmi abasuwa tó

okay mu'azzam in the ya yani ọzọ na ka ye eh, aza eze agị giri ma idala aza ada lo ka ye ọzọ nọ n'ọnyụ kata ọzọ oh, nọ n'onye oh, oh, ma ọka ma anịmere ma na amen amma ya kunu yau malkiyama min akọrọ Ibadan la ẹkụ yau malkiyama dọ yi ne ọrịa omori zuwa na wata dɔk wal jabbarun al mutakabirun awere ana kama wene ana ika jabbarun ben ne mokaje ben ne nye kango atona ko na sokate ngwawe yusharuna na al qiyama aba hawa ko eta ko yawm al qiyama ka amsali zur asman ke apeju uwawo apeju ine yàtọ̀hùn náà sọ̀bí àkdámẹ́hìn anáìkáyẹ̀ àzẹ̀ni dẹ̀yà pọ̀ òwúyọ́ rẹ̀ ràwọ̀ ẹ̀nẹ̀ máa ànáhùn fèlè hadith imam tirmidhi ọ̀dọ̀ rẹ̀ ma annahum awem na ka alanan fe dunya emaina hanan mutabaharun veninin mustakbirun de wona dogatan wa ko morika do ka tamna ya tekele ko ruwa ko na go ka you are not civilized aluna ala ibadillah bal ni shanwe ni ka hele sira su ori ho muriya na ba amma lakin yawmal qiyamah mawdu'un muhinnun ekuya malkiyama daasho daawaanete kod ahadahumullah azza wajal domburega muzona wa taala o suwatini ebenai kai bebanete ana hausa ka akasa kasa ana duka fakamin malak aya ni wini ohinai wakamin amir aya aya wini amir odobede وكم من رئيس آية آية آية كهيلة صواب وكم من وزير آية آية آية إني منستاس قد ارتفع في هذه الحياة الدنيا أنا إكاية آزا ونبا يعني إيه لكنا يباني إجنة إنه هنان يوشر يوم القيامة كامسال الزور أنا إكا أبا هوا كويتا أكو يوم القيامة دي أيه نويا كما قال رسول الله صلى الله عليه وسلم أزمان كنتم صلى الله عليه وسلم أمكا وكم من تقى آية آية آية آية آية آية آية آية آية آية tọ́gọ̀ alẹ́ yàní dín òmúrí ọ̀ṣogú yọ ẹ̀rẹ́ ọ̀nà àmẹ́kọ́ yọ malkiyama dáìkà onóṣìyà rẹ̀ ẹ̀nà ìgbà wẹ́n ní tùyà lókọ̀ ọmọ òmúrí hìn ọ̀sísọ́rì ẹ̀rẹ̀ lẹ́nu rẹ̀ ẹ̀hẹ̀n ka ma anuti ya man lo ya sha Allah atama ma na sori ya ya yani da yare a ban ene ni lehin ene ni mutun amma ko ya mal kiyama yo sharu ya mal kiyama fakiran e ya mal kiyama da ka ba ko ete da ko no siyabe daga wa kam min maksu fi hadhihi al hayat ad dunya ay ay ay no na ikaye onyi achi irinrinyi ana ikaye o si kwenu yani were are ni konya da ka o ka shedi konya 100000 odan shedi konya 200000 odan amen ahụmanụ kwem one hundred na ọya bụ 150,000 abọnyala especially any politician wee wee gwụrụ ịlọ ịrụ rụ ka ịlanụ maka ndụ emere owe na-ero amanụ ka anyị e wụrụ ọrụ one hundred n'ahịa 150,000 baba na ebe ka na ịsọ wọt ka ana ndure kodo na hache mona wele kwawe ona na lesi nyima kwele gupion oganzalis ana ga ushi onye ejichire ba me ba ba to ho yala amada kwa beke ihe ana me ntu mo sala ala salam oye oye oye na na ga e ma ni shati kwen fi hadhihi hayati dunya ana no fiye one tu aka wele ba ti eronya mmechire doka inu ero ni mechire we nya muchire afika we chire do rataun ẹkú yọmọ kìyàmá yàni yóò ṣàrò yọmọ kìyàmá àríyàn ara hara ẹkú yọmọ kìyàmá dàkínà wàwọ ẹ yẹnu tó mọ̀rí sọ́lá alẹ́sọ́lá àbẹ́nu mọ̀ ká wà hàn lákòó ẹ̀tẹ́ ẹkú yọmọ kìyàmá dọ̀wọ́ wà hàn gurran uncircumcised aha kwete abacha no mana akole ja abepuche wona mani hi ka bo daudohi apoti dohi no wale manyi to ahire ni nyido ai da ya no e do ka wasa hona ni ala e ko yo ya kiyama wa wetu atisa re parao achowo alweti da achowo no ejijo idegwe ari therefore water ọ̀nà lórí ke haraja umar ibn abdulaziz umar ibn abdulaziz ọwọ́ jina tó ẹkọ ọ̀nyá fi janaza ti báadọ̀ aléhe ẹni ọ̀yíṣẹ́kú ni ní ipa ẹni àní ìdán falẹ́ maslamahu ìlàdàyà ìlàdìdán ẹ̀ máa ń rà sí okun náà lérí wadasa homin turo dira ke ziko iltafati lannas da bai kalan fakwala laka ayyuhan nas ma hauna da innal qabru nadani min halfi ikuta a heme afala uhubirukum bima qala li ma kaune soka ya ni sonu kuta heme doka ma kaune qalu bala laka eh فقال لك إن القبر قد ناداني أو كتا آهم فقال يا عمر ابن عبد العزيز لك يا عمر ابن عبد العزيز ألا تسألني ما صنعت بالأحبة أنك ويهم سي إسانا كما مليلي أنا نايكا ويسنين نايكوني مشاوابين قلت بلى دمك أين قال لك حرقت الأكفان يعني أتشنز كوه مرا جج مرا ما شعري كوه إتيسوا إتيسوا راريو يعني كوتا شعري ومرقت الأبدان أتشنوان دمرا غاهين ومرقت الدم أنينا إنوه نمريه ذاك وأكلت اللام دمرا ريانين ألا تسألني ما صنعت بالأوصال وين تمسكاه سمي مهلا غمغمان قلت بلى دينك اندي ان ما هو سي ايا قال لك نزات الكافين من ذراعين يعني اوتوانن اغوبا مي دي سي دي مي سيبريتان دي مي غاهي هونو اوتوان وذراعين من الادودين دي مي سيبا جاوون donc wala adudeni min alkatifen yani don saba jo wo ino fuba don saba jo o wani ga bade o shi wonon hono izanen wa war donc wa rukben min alfahidain doni dudunkuhun lo usheba wal fahidain min arukbatain don wolade yani dun ahwan yani fahid ushan don dahuno ikol yani az o ma wa be ada ọtẹ ọdọ ahụ náà ushi dọdụ shi hu nikolon wọrọkụbata mi sake dọdụ dunku hu náà ikolon wọsake ni minal kọdame ikolon hu summa baka umar fakal ọ eleman dumar dojole yani umar ibn abdulaziz anaika ɛzɛ uh, mɔnɔsimi uh, amir yani mɔnɔsimi hɔlifa yani ani ɛbɛɛbɛ ɛtɛlɛ inu naa kiba da nyaa hɛw kɔnɔri ini hule fa rɔsiden ɔnɔ tɔ aho do nyima de sunen fakɔla ala sobɛtɛ duniya bakɔ uha ɔka wele ɔyi bɛtɛ ɔnɔ baa bɛtɛ a wa azizu ɔnɔ yi na dɔba ne وشبابها يهرم أو نبوي مهينا ديبون وحيها يموت أو نايكا أو يراينا دي أشهدتين فالمغرور أو نايكا أو الدسيف أو نايكا يبيني من اكتروا بها أو نايكا أو نوكاي أهون نبينان donc aina sukanuha allabina banu madainuha ebehi yana ka erainan anama zogo ko roy wuru da danye te ha duri kai estate nan akoro nonyen dani zo yayin ajin dake wa ma sana turab bi abdani sai sana kai ezi ora me ro chan wan wa de dani bi azamihim wa asalim ali gurumi rere etokwan etokwan atagan wan kanu fi dunya ala usratin mamha ya le me ne hanan family ni mana dengo ozi wono nya le ma don azana azaz anobe azana azana kenen ban wa firati mun dodan danyi ahoyso na ka wera hoyso ne abenye ahana ika aya ah, hwen kene yani ah, ah, na ho ida ya na ida na ika ye oh ni ni 6 million ni ni 7 million ena ka eke hana ewe ska asodo dale hido onyo na bare maso na la shodo na ba hina ho hwen kene then he ha chere te only only ya hmm, kene ndoke ena bed adenye ọnụnye adenye don bed bed onye kene da ka ọka ani ah, 6 million bed anini 10 million lórí kí bẹ́ẹ̀ dọ́ yà àbísà sáwọn ọ̀nà gbọ́ ọmọ tó bẹ́ lórí tẹlifíṣàn ló máa rẹ̀mẹ̀ àbáńdà àwọn mẹ́ bọ́tọ́ ọ̀dà nàmúni kùtà èyí ọ̀nà rẹ̀ lọ́kẹ́ eze àbísà lẹ́yìn bena họdịmụ họdịmụ dọị n'aka ni ozi anaghị ka ẹ e, e ya agwọ ọwọ ozide na ọma ntụtụ dọọ ọzọ erochi wa ahalị yokwuru mụ ịna nne anaghị ka banya na dubanye ọ fẹyida marọta fanadam ijọ ọma ntụpara ahụ dọọ ọzọ ahịa ọ nkụ ntamu na adịya anaghị ka ịna anaghị ka ọhịa ọzọ ọzọ ahịa ọ adịya wọọ lida wọọ chief wọọ sasawe daa ahịa ọkana ịna aka ni adan وأدعاهم إن كنت داعية ظاهرة أعناك وإناناك أهلا أنظر إلى تقارب قبوركم من منازلهم أككني كتنين إني دوغل لي هنا كنا بدلان دولك ويلا ومن كاتي إذا صابوا كنين إحنا كل بني هنا دكي hose wasal ganiyahum orobanyi ne ni hose ma ba ki amengina o se akuba tai no robanya o wa de oroban e wona e ka jeep ni nyonye a kunya na wete iji arana ga so ga ako wasal fakirahum le hono siyenu se ma ba ki a kunya sa wete ino siyenu were dɔki salhum anil alsina kawaw seni rare ne allati kanu biha yatakallamun ana kene se kare wa anil ain allati kanu biha ila ladati yanzurun ka hawaw se ine ye na kai e ni siri se na kai e hinewa nan wa shi ya ulati ne da fa hayron aida ana ke iso diyo diye blue film music sai sai iso nura wonon pachar udibi awen Why? Because sẹ́mẹ̀nì mẹ́rin àhẹ́sẹ̀n àwàrẹ mara àchàkẹ́rẹ̀ kọ́ ẹ̀sẹ̀ yẹtẹ́ ọ̀nà ní okúrẹ́ lóye kebekebe ẹ̀hìn yìí lẹ́tù dẹ́ wọ́n ní joint lẹ́lẹ́ ẹ̀yìn mẹ́mẹ́rẹ́ mẹ́pọ̀rọ̀ akẹ́yìn kó àṣàhọ̀ ohun wa bẹ́ẹ̀ ìfẹ́ góyà kó wà ọ̀nà sẹ̀rẹ̀ ya lọ́dọ̀ dẹ́kẹ́ yà a sẹ́mi àkọ́kọ́ àní economic meltdown lọ́rọ̀ ọ̀rọ̀ na oríṣẹ́ náà lọ́wọ́ nero ka agoye ne hinawe awe ke he na ro hizo dake wasalhum an juludi rakeka hawase ochenwe na nai kai rokeko o ma ne o ma ari ma na sada chenwa dare ni dai ka okwa o ma ne se wo kwa bote ho ye then hawase waluju hasan e yulu ne ma ne wal ajsadu naima wa ma ne da yani o me ka ayadon o ina ne te ma bi hada bi su kukulu ne sala chome mahatil alwan aterao anu mana anamana nguwe anu wa aranyanyo na onaro da me aranyanyo na da me da he so mana lu kawai nan ba ona ka wai wata ma ko wai ko nyanya mewe mahatil alwan yona bi uyanan ora kwere ko wa woroji wa wewi ba kwere won nyanya kenan wa akalat allahman uye da shore wa afarat aluju yanan dora ko ina iye ko ara ba ara decompose ومهت المهازل أبيزو ذا تنو أوتا وكسرة القفاء ألقدوري تين وأبانة الأعداء دولك أبغان بيانو أمارا غالادا ولا وكلا تكون كنيا أنا دولك أيكو تنيا يعني أتشو دا يكتشكو أكو مانتو ينانين dɔk aina hɔdimuhum wa abiduhum idha na olideni ati oriheni aina jamihim wa maknuzihim idha ya ugwana ka enne kogo enne ele bare kai e, enne nyong mai ka eme ne honon ono mo na wa taala akawono kai e. alhaakum mutakafir hatta zurtumul maqabir ora dawne ikole sabe atakasur yani jamul amwal o ikugugo hatta zurtumul maqabir polo de hule ikuta yani ugwana idha dɔki maa tso mu yi ko ɛni a be sani maa ni nye ɛhɛlɛ bɛ ni ayifani ana yi ke ɔ mɛ wa yanni ɛzɛ de ya maa tɛ yɛrɛ tɛ ɛzɛ de ni si matrasi ti dɔ yɔ sɛ ka ti dɔ yɔ ka tɛ

kọ̀dì hìlà bẹ́ẹ̀nà ọmọ bẹ́ẹ̀nà àmà ara àyín ògùwà aná ìkọ́ ọ̀yìn náà kanẹ́ẹ̀ni ati ọ̀yìn mùkọ́rọ̀ yani era kukuske na mukoroida ene kunyamume ono ndo mwenyezi Mungu taala toka wala tara idhil mujrimuna nakisu ru'usahum in ru'usahum inda rabbi wa yani lenne yani ana ke amo kajine enu mona ke ne manzikala zomo ido mori yani subhanahu wa taala ijana le kwa kake rabbana absarna wasamina o yara ole yara o farjina na'ma salihah inna muqinun ba yani le madia wale mana mukoroida kai yara dotinan boran ẹ̀kú wọ́n tún ma wọ́ owó sí because ma wọ́n lè tù فيقول ربي لولا أهرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين إجانا لك أمري ويا نظام تلتشيئا فأصدق مبا مقرأ demi kwa mela e ke hono pale ngon me manya na tata e jono de mashata wa kun min asalihin demi kun na e ka mu kawala amma muriya wala yuhir Allah nafsan idza jaa ajaluha eni hono ba za tulete e jumma no retu ana ndoni ka boran onin ke ozo sehe do mu koro tọ́wẹ̀dẹ́ ẹkú ẹ̀nà ìka ọmọdúnà wọ̀tàálà họ̀fídọ́tún rọ̀fíà ọba àbàlẹ̀yìn nẹ́tẹ́ ẹ̀wọ̀n náà ìka wà nẹ́tẹ́ iná hanan ẹkú yọmọ kìyọmọ dòyìn dàrọjá tìlúlà dòyìn dẹ́nà ìka ìdẹ́nà nẹ́bọ̀ọ́bẹ̀ ẹwẹ́rẹ́ náà ìkan ọ̀rọ̀ inú dísà ìsàrẹ̀ àrẹ̀yàn inú di president you inú the prime minister or yọ malkiyama ọ̀rẹ́ wá sí prime minister ọ̀rẹ́ wá sí president ọ̀rẹ́ wá sí governor ọ̀rẹ́ wá sí chairman àdọ́ sí kòmọ́ ìsọ̀nà àwọn tààlà dúró káì ẹkú yọ malkiyama dọ̀rẹ́ asman kúgbé àwọ̀

sọ̀kọ́wọ́ anyị ọrụ ọrụ anyị na ẹ̀hún náà omori ọjọ́ náà ha anyị na-ẹ̀hún náà ẹ̀hún dàgàkà ẹ̀bẹ̀ kàkà mẹ́wàá mẹ́ẹ̀ka ẹ̀hún náà anyị náà ẹ̀ka ẹ̀bẹ̀ ni ìwé ahịwá dẹ́tẹ̀ ẹ̀ máa na moke amani anyị nyogu n'aka na kana ono wa ina kana urukora wa farraqu al ahibba wal ahad dora na wa ana kene wani mishaon ate kọtaza ikaye eleba ni down ko tazawajat nisaahum yani oseni ni ekono rosanye ele kwa hiho ni ahosa my love my sweetheart ewe ni kuta mawo elena aka ihe noka mani ba mo moli da ka ka enwere do doyo ana ndoke enye eh, na ele horo watete e bare no rosanye wa ahmala fi turqat abnahum hin boro ejene eh, ne kai eh, enwe jene kwa ngunu boro na pawa ebe ono mo na wa ome ayamba ana dure kai abayo nyotinai da abayo mukolome abayo menwa ya buliatama adojoko ikazon to mori sallallahu alaihi wasallam aka anna wa kafil lil yatim ka hatayn fil janna awere eme atana ikai ayo she ipojoku ona ikai a pojoku anle mi lo me ina janna do man tanu gige bana nan yani me ka waso mi title but jebo yin korao oyo emi ka ga do ka aka mi do akuna telu yetinu ya do ka wala man korao matan ani so to muri cho non ya ndok ezi elenen akura nawa ono ndure kai oro oro ni Ila ma rahima rabbi ebu no mu subhana wa ta'ala ono ma yamba en ne ma hula en ne ma hula tse kenetu oro oro ni ene ku bana ba olu ni boro da be do ka ko ri bushangan to kai muhammad ore hana do ka we na ko na degree dɔw y'a sɛ ɔɔ ni sukulu ɔɔ kɔsi sɔja ɔɔ kɔsi polisi jɛnɛra ɔbɛ n daa daa kɔɔ ni kɔtɛ kɔɔ bɛ emu la bɛ sɔɔki eje nini akukura ahaw ɛdatowa hini ka ye community

na kisa ya gị na emebe ememe anyị gwa okene oke mmanụ kwụọ gaghị ụwa dọka ịnị elenen anyị anaghịkwa ọmụzụ na wọtala ọgani kuche na ịwa amma aba mere nye anaghịkwa ikuche na ịwa na mama ka nwe ngwu na bụ umar ibn uh, ibn abdulaziz dọbara mada jolire wakọla dọka ya sakin kọbri gọdọn ma ihe hewna naghịkwa ụwa n'ala inukwute na ọhụọ

walikulli ummatin ajal abirago irinrinyi ẹnzẹ onyumẹ fẹzàjá ajaluha ìjọ ọrọ ààrẹ láyẹ sahiru na sa'atan ẹzẹ bàzà tulẹtẹ awọnya wọlẹ yẹ sagdimun dẹzẹrẹ wa hei. akọwọ ibn abdulaziz dáhùn jika what is in this world man lè gọrọ kàmínà dúnìá fẹsẹ̀ náà ìka èèvì ní wọn ẹ̀hónán sẹ́yìn sẹ́yìn ní èèvì ní we find imsa ila wa kaya muhala ya da kaya muhala dole kai azara da he mala eto izi a ila kona wa ida kona wa mukara aka yawa nokora wa awle naika ile one wa kwa guys sinyi ma da anaika wa kuri guys anyi do wakanika a ah, ele wa ele usuna wa na be jo akane dinu tuka aluchane nulu ruwa ruwa aluchane mana na kanulu ruwa to kai ya nyo ya to inosan nende wa kwa لأجل طعام أقول صاري أنا سبحانه وتعالى أنا أقول ما من دعبة في الأرض إلا على الله رزقها إيوا أن سبحانه كاو إلى تيسو أقول سبحانه وتعالى إذن أمري ميو numuli akawo kai wafe sama e rizqukum wama tuadun eni samo yan izao na sana kama kalisano sagawa so, jee se wahe nwa ose kai se isi ne bi mine hono na ebe kai adini mame aina roko ke siyabi ka ko so ngenge oke kefa anta ala hasunati sura ame mebaya wa manera ini ezi ko kolo na laika wa wa kaza pe wa ale neo dile fa da kaza pe dule ka pe because I got to the wahala kenan ana ndoni ka ya hụrụ ya hura ni ni ya hura no ganya wa sa soku no ganya ejani dure ka ya mecho de ni ato ho na are ko de ni lewe are cha sa da se ka ame ko e ya da se ka ya na se ka won e ha e ndo afi ya ni me cha cha cha a o dɔke ahayɛ ɔnɔyɛ bi ayɛ xɔdika yɛlɛ nɔbɛ ina bamaw ana yi ka yi ikuku ikukuru mine bɛ nyima ɔyɛlɛ yɛlɛ nɔbɛ ana yi ka ɔmɛmɛ baaya ana yi ka yi eju gɛrɛ malakul maut malayika naa lɔrɔ wɛ ɔmɛmɛ wɛ yani ijawe anaika o oh, so tawa ah, de umar ibn uh, abdulaziz do sunin unana ka o oh, kaza baraki unana oh, ka la baraki summa sarafa aw le monola nehin yani arhona no ma baki ya bada zalika illa jum'a wa mata rahimahullah aqawliku awa vile mono man ni kutado man muwasi akijumenya akosonya do do shehetada yani these are the people and I guy etse have nwe ichenyen enen ama look at them be ya ijere nka ene enyi sana kai ene tinyen wan onina gero mo zwana wa taala so inshallah iba jere nini ila na ke akobeke yani azara oda ya na kai o chati kwen eko yoma ene hono na meko yoma kiyama ba hala no kono boy ka non to moni sallallahu alaihi wasallam ono ka yesan ke la ilaha illallah yani enyo mu da na hoye ke man yukil sawahibul hujurat kay yusallin ena hebene hini non dan ne kusala sama ya rubba kasiyat fi dunya aya ya bino na ikai o chati kwen ne hono ariyatu yawmal kiyama aba chati ewa dai ka wawe ye ko yawmal kiyama maksuratun maksuratun fi hadhihi ay ay ay enu hona ikaye o oh, sakwem danyi danyi eguwa ene honon amma e ko yamal qiyama daika bota e ko yamal qiyama daika o he bo mo zona wa taala o mo hena ba e ka no zona wa taala ona ka fiha habdun li aqwam wa rafi aharin inane ani o ka epa ere danyi epa ana e ka mo zona wa taala bo ka chin sagawa fayusharu hadha almu'min alladhi yazdarihi nas wa yahtakirunahu ok aba hukumu leo na kaba da che won azimi ka idan ahuna dani kaza gwa ha don ra da da so na nere yo nilen bora ok dare ba ho da ya na ka al muazzin o na ka wa hisalan ana ka alende che wo nka ale izim ida la na ale wala wana salai ana ida la ala dan wa ya na ho sala ho ya wa ku motu kanare ebe do baniya aka yako yawm alqiyama aba ha ko ete atwalu nas on kon yawm alqiyama dai ka ono ben ni gana godo huna dai ko yawm alqiyama kama qala rasulullah sallallahu alaihi wasallam ana kon to woni ka kai al muazzinun ana kai ai sala aba ko ko ete ko yawm alqiyama dai ko no ni godo hun yani inna onye ga-akọ bee na ogodohu yani arụhụyani ka eni ya onomosmana wataala a mewa ekoyo malkiyama amma ina hana na huna nuka kọlọ ladan ndị erika ewa ịba sọ imamu yọna nanyi ladan ka imamu aza azụ na ezeme zuni ladan oyego ayo kale ka anya na zuni ladan ezeme na na

dɔw mɛɛli yanyɔkata yadumalɛsɛ ya ke ɔgurɛsɛ daasɛ umuli ɔnyiniba hunana ida ye zuni imam yani ana kene ezuni ezuni ene ya hiyo mwana wa taala ono tinyo la because of time mi kubeli di sokwa do tafasir ho ozo muri ya hiyo mwana wa taala ono tinyo la jamno do ya ihe ọmọ sọ̀nà wọ̀tàálà kí ọ̀yí pọ́lọ mórí aná ìkọ̀nù kékeré ya ihe ọmọrí ka ọ̀yí pọ́nà ọmọrí ọ̀nà wọ́dọ̀ sí páì dọ́ọ̀mì kí ya ṣe ẹ̀tẹ̀tẹ̀ ya nyẹ́wọ́n náà náà kí ọmọkọrọ ìlà dọ́ọ̀mọ sọ̀nà wọ̀tàálà dọ́ọ̀mì ka ya ṣe ẹ̀tẹ̀tẹ̀ ọ̀dọ́ ìtì náà náà ìkọ̀ ọba àwọn jẹ́nà